وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى لن في أتوقف الله أشي وصلاة النبوة محمد صلى الله عليه وسلم كلا دا صلاة النار كما بغى على النبي أتي أوا صحابه àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéde alkiyama lẹ́yìn náà akírawa ní ìjókòó yìí akírawa nínú ọjà òkè ní Lagos Island ọlọ́mọṣáàṣán gbogbo alọ́sàn lórí ọjà nǹkan ayé lèèyàn máa ń wá wá bẹ́ẹ̀ nítorí àǹfààní ayé olèyàn sì tó máa wá ní ọjà kátúwá rí ya ọmọ ìyá wa kan tẹ́yìn náà ń jẹ́ ọjà tẹ́yìn tajà ní ọjà tẹ́yìn jẹ́ ọmọ ọjà lábẹ́ àwọn bàbá ọjà àti ìyá ọjà tẹ́yìn wá kóra ń jọ pé ẹ tún máa rí tọ́lọ́ ń gbọ́ aláyàpẹrẹ dáadáa ni. ọlọ́mọ́sá bá wa sọyí ní ẹ̀sán olóore gbogbo ọjà wa pátá tí kálukú wa gbé wá ọlọ́mọ́sá bá bá wa tà á atajere ẹni tọ́lọ̀ ojú ọmọ jẹ́ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ó ní atújáàrù mímọ̀ tùjáàrù ó láwọn tajàtajà àwọn oníbísínẹ́sì onípò kí lọ́pọ̀lọpọ̀ wọn ayàfẹ́ ń bá ṣòdodo nù wọn وقال الله سبحانه وتعالى nínú àwọn àlọ́ àfíkà lọ́bì tí oníkọ́nà tó fi gbogbo ìjọba wọn ọmọ ọ̀bẹ náà àwọn agbẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òkè àárín ọ̀nà ọmọ ìjọ dàrú ìlànà Qur'an al-Karim wá sí ìjọ kí gbogbo àwọn atáwájọ ń bẹ níjò kó ní náà láti apá ọ̀tún wọn ní ọlọ́mọdé àbáwá sí dáadáa fáwọn ọ̀rọ̀ wa wọ́n tó títí náà láti ọ̀dọ̀ àwọn barista wa barista Ahmad Abitola kọ́ọ̀tù ìzáhùnlá òfúrò ìhàjúkàtúnlá ta'ala wàrà ọlọ́mọdé àbáwá sí dáadáa fún wọn ẹ̀yìnfẹ́ tọ́lọ̀ ní kó máa bẹ láàrin wa ìlú àwùjọ kò mọ̀ jẹ́ kí ọ̀tá ó gbẹ̀yìn rẹ̀ àlékún dáadáa ẹ̀sìn rúdà wá pọ̀ òdodo ẹ̀sìn ọlọ́run ló tà wá pọ̀ súnmọ́ ló máa Muhammad sallallahu alaihi wasallam ló tà wá pọ̀ lọ́dà púpọ̀ fi gidi àtiwá ká ọ̀làǹkọ̀ àdìmkẹ́rì. àwọn òṣàgbò àti wọn bẹ ní ẹ̀gbẹ́ wọn náà ó dàbí tó lọ́dọọdún pàtijọ́ ń pàdé ní àwọn ẹ̀mọ́. àwọn ni ìmáàmù ìdúmọ̀tà ìmáàmù ìdúmọ̀tà làwọn àwọn bá ní ìmáàmù òkè àárín ẹ̀yà gbogbo aláàbì ní fi ń àti bàbá tó wá ń lọ́ta ní fólókù ọlọ́ba ti rárá fáwọn náà ọba tó ṣinú látíwájú ọlọ́run ní ìjà ìpadà sẹ́yìn àwa bá súnà lọ́dọ̀ tí kò kọ́mọ̀ nílẹ̀ Yorùbá àbábá wá bẹ́yìn orí ìmọ̀mù ìdúmọ̀ta ẹ tó wá gbé súnà dání àbáyé tó gbọ́dọ̀ lọ́rùn ọlọ́mọ gba ṣúgbà tó lọ wọ́n tó mọ́ fi gbígbà àárọ̀ fún rẹ̀. àwọn bàbá wa náà tó jẹ́ ìmọ̀ọ́mù eh, òkè àárín ọlọ́mọ tàbí ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá ṣe lómi ní ọ̀la ìrúkù tó bá yàn mí wá wọ́n láwọn ọmọ kéékèèké kan wọ́n tún ní kó dáa àwọn iṣẹ́ ìsọ fáwọn bàbá wa ń ṣe ẹgbẹ́ ìjòkó yòówù àti wọ́n sì tó wá jòkó sí wa àmọ́lórí wo ọlọ́mọta bá wa sáré lọ́sọ̀ ní ọ̀hún. kọ́mọ̀n ẹlòmíràn bòdú kéré pé lánàá nígbọ̀ ni olúwa náà ti kú yìí tó sì fi wọ́n náà ẹlòmí ọ̀gbẹ́ láwọn mọ́sọ̀kò tó gbẹ́dọ̀ ní ìgbésùnmọ́ ní kìnnìkan ní jíjá àdínìkan ní kìnnìkan aláyọ̀ náà bá àtàlẹ́ fún dáadáa ara yẹn àwọn àlùfáà náà tó wá ta ìdòkó tẹjọ́ àkúmọ̀ náà òkè ìrọ̀ ní ọ̀nẹ́fà àdínkùn ẹni pé kí ó dúró lẹ́nu wọn dáadáa ọlọ́mọta máa tẹ̀lé fún dáadáa. sọ àwọn jọmọ́ ìtura náà táwọn jọ wá ní àkàtúntò wa àti ogun wọn náà lọ ọjọ́ ti lọ ọ̀rọ̀ tá fẹ́ ṣàgbéyẹ̀wò láàrin ara wa kò pàtàkì àárín ọjà sí láwà kò ní pẹ́ ní ìdí gbogbo ẹ̀hún di pé àmọ̀lọ́lé kálùkùdù ẹ̀jọ́ palẹ̀ wọ́n dán ẹ̀ká sì máa bínú págó mẹ́rin àbọ̀ ni wọ́n ní ká dé ẹmọ́ sọ kí ní kan láti bí ọ̀sẹ̀ nílùú kan pé deliberately oní mo máa ń máa máa dé ní 5:30 to 6 ó sì méjì ìdí ni pé before Ramadan àwọn bàríkà mi rẹ̀ mẹ́jẹ́rì lójú àwọn gan máa ń pè nígbà mi pé ah, àfáà ẹ̀rẹ́ para yín ni tí ó lè lé tó báyìí wàhálà alọ òkè tí rọ̀mọ̀dọ́nù fi dé rọ̀mọ̀dọ́nù tó wá dé náà wàhálà tó wá wàhálà wá kò pé ó dájú kí ó rẹ̀ dúró tiẹ̀ lọ́dún ní àwọn kan àwọn ṣe lọ́dọ̀ wa ní púpọ̀ rẹ̀ sí ìjókòó tó láàárọ̀ àti ẹ̀dínlẹ̀ lọ́dún ní bẹ́ẹ̀ kan sórí ní ti bẹ̀rẹ̀. a táwọn yóò máa béèrè béèrè ọ̀rọ̀ ẹ̀ táwọn béèrè lọ́wọ́ wọn tí wọ́n máa gba orí five thousand oríṣiríṣi kan owó tá a fi lọ́dún ní ibi ń bẹ lákàtì mi láti di ọjọ́ mélòó kan ní ọ̀run bá ti ṣe jòkó ọ̀hún gan-an lọ́dún ní àmúra abẹ́rẹ́jọ mọ́ndé kankan ní ìtòkì bí àjọ ṣiṣẹ́ mọ́ṣáláṣí abẹ́jọ bẹ́kì ilẹ̀ láti ṣe láti ṣe wàhálà yóò náà gbogbo wa ń gọrọ ara wọn. ó wá fa kí máa rẹgúlétì afẹ́ sí ìtòkó sọ̀rọ̀ kó má máa ju lẹ́kṣọ̀ wákàtí kan pé lọ ìyẹn ló bí tó fi jẹ́ pé àkókò tá à ń jòkó yìí kò ní àtẹ̀fẹ́ ń jòkó kíjọ máa dákò torí ọlọ́run ẹ má bínú ọrùn torí mo ní báwọn ìyá wa ti pọ̀ ń kalẹ̀ àwọn bàbá wa náà sì ti dé ọlọ́mọdé àtọ́kalẹ̀ fún ẹlẹ́sọ̀ ọ̀rọ̀ rẹ̀ àdúrà kí ni májẹ̀mú tó dùn kí láwọn ẹ̀kọ́ bá ti ń ṣàdúrà àwọn nǹkan wo ló lè jẹ́ sábà bí kájúwà wípé ti gbà àwọn nǹkan wo ló sì lè kọ bí kájúwà ìmọ̀ gbà ẹni gbọ́rọ̀ ní ó tó nǹkan tó pọ̀ sí àdúrà tó lè kún tiẹ̀ ṣòro tòhù kí làwọn májẹ̀mú rẹ̀ àdáàbùhù àwọn ẹ̀kọ́ ìrònú gbọ́dọ̀ bẹ́ lára wa tá a bá ṣàdúrà asbábùl ìjáàbà

gbogbo tábà sọ yà ní òṣèré lójú bẹ́lá alukur'an òṣèré lójú bẹ́lá alamẹ́bùwa muhammad kó ṣe déédéé táwọn sàájú kí lọ́dọ̀ àdínẹ́bì tó ti rí ọ̀dọ̀ ọlọ́run ọ̀nà alukur'an ìkẹyìn àkọ́kọ́ ẹni tó pè ní àdúrà ìbájá tó ń lọ́tàkọ́rọ̀bù bí ha ìlànà subhanahu wa ta'ala ìjọsìn làdúà tó ṣe pé bá a bá jòkó rẹ̀ a máa ń lò ó fi súnmọ́ lọ́n ní ẹni bá kí ìrun jọmọ́ kí ní wá ládá ẹ̀rùn tí kí ń wá ládá ẹni tí ń gbáwẹ̀ kí ní wá jọmọ́ ń wá kò wọ́n gba ládá tẹ́lẹ̀ ní bá jòkó àdúrà náà tó fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run jọmọ́ ọlọ́run ó tún wá ní ẹmọ ọkọ̀ ládàá pé ń jọ́sìn fún ọlọ́run nígbà tí àṣẹ jòkó mo ń bẹ lọ́run àbí mi ò tí ẹ̀ jòkó orí ìdúró náà lèmi ti ń jí rẹ̀ bẹ̀ sọ lọ́run àṣẹwó tún máa kọ ládálẹ̀ fún mi lọ́tọ̀ ó wà lọ́rọ̀ lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ibi man lam yas'alillaha yaghdab alayhi ẹni bá gbọ́ lọ́run tí tí ò bẹ́ lọ́run tí ò tọrọ kankan lọ́wọ́ rẹ̀ ọlọ́run sì máa bínú sí lágbúrú bọ́lá mi ti tó lágbájò wárí tó lè wá tọrọ lọ́dún ìyọ́ lọ́run ẹjẹ́ fún wa lápòjú ìyọba lẹ́bí àdámù tí ẹ̀fẹ́ tọ́lọ̀ bá ti wá lọ́lọ́lá ọlọ́run ti wá lólógún àkòsíyé táà lè kọ̀ntró nínú mílíọ̀n nínú bílíọ̀n awárẹ́ nìkan tó súnmọ́ wa bóyọ́ máa búrò dájú wa àbákọ bí mọ́mì wa kan àbáǹjì wa kan àbíbọ̀dá wa kó sì mọ̀pá lówó awárí tí wọ́n ń tààràkà nínú ìdúmọ́ta táwọn ẹ̀rọ arígbó dé wà níbi àjọ orí kò lè wá bá mi ní kí ló máa ní fún òfin òní ṣe fún wọn lè láàyè lè mọ́sàlù àlà tọ́lọ́run wá jù wá lọ ọlọ́run máa wọ́ ni pé kí lọ́run wá gan tó lè béèrè ẹ̀ lọ́wọ́ èèyàn náà àtóríire tí ń bẹ́ ń bi ká mọ bẹ lọ́run àti ká mọ pé àwọn èèyàn náà ṣàpẹ́ tí èèyàn bá wà tó dúró tó ní pé ọ̀tún tọrọ nǹkan lọ́wọ́ gan tó bá tún tọrọ nǹkan jù lọ́wọ́ máa nẹ́bí adámọ́ wàhálà tó rẹ̀ yóò di pé mìlìkan ni a ìwọ pè mí jẹ̀ tààrọ lọ níbi owó ọ̀bẹ̀ ìwọ pè mí jẹ̀ lọ ní nǹkan tọ́bi sínú àná ò sì pè mí olóò ní nǹkan sàárì ó tún délé ni ó tún ní pé ò ní bàtà tí wà tún wọ̀ gbogbo wákàtí tó bá bí wá ń bẹ lọ́rùn yẹn gbogbo ẹ̀ lọ́wọ́ ọgbọ́ òfin ma ní ó yẹ kọ́ ládálẹ̀ òtútù kó àdúrà ó yẹ kọ́ ládálẹ̀ òtútù ọ̀rọ̀ nǹkan báyìí ọ̀tọ̀ wá ní ládàá pọ̀ ń ṣàdúrà ọ̀tọ̀ wá ní pín tó latakarrabu biha ila Allah ẹlẹ́ẹ̀kejì onígbíntà ń pè ní àdúà àdúà méjì ni gbólóhùn yẹn nínú lárúbáwá àdúà náà láàpé àmọ́ta bá dọ́dọ̀ àwọn oníṣẹ̀yà wọ́n ti wá tú sọ́nà méjì a ní kan tá ń pè ní dùákù ìbáadà kí mo pè dọ̀nà ẹ̀dàpẹ̀ bá ń pè lẹ́yìn dùákù ìbáadà tó jákọ̀ọ́kọ́ ìran kéjì rẹ̀ wá ní dùhá umas àlà ẹgbẹ́jọ̀ mọ́ ẹ̀dàpẹ́ bá ń pé ọ̀yá kí la pé méjèèjì nìkí ayùwà dùhá ìbádá àti dùhá umas àlà bóyá mo ti lè bẹ̀rẹ̀ gíbèwé ní àyílẹ̀ wọn tàbá parí tí bá gíbèwé rẹ̀ láti gbá gíbèwé tán ní mọ́ fún ìyàn ní mọ́ gbòyìn àyílẹ̀ lọ́wọ́ tó rẹ́ àṣìbọ̀ gbìyànjú àyíká ọlọ́run lè ń gbá lásìkò ìṣàkóso kí lápàdó àmì ẹ̀lú yóò ti àwọn pọ́lẹ̀ bí àyíká àmọ́ ẹ̀ àbí tó gbà wá nù gbígbèwé owó sì ṣe díẹ̀ o lọ́kàn ní láwọn bú ní wọn pín ẹ̀rù yóò gba bá ìgbà rọ̀ lórí ilé kan náà ọlọ́mọdà máa fi wọn ìran méjì u ìbáàdà ó ń la àdúrà àjọsìn bọ́lọ́run àdúrà ń à ń jọ́sìn fọ́lọ́un tẹ́rí gbogbo ìjọsìn tá a bá ṣe fọ́lọ́un pátá àdúrà là ń ṣe ẹni bá kírun kí ní ṣe jàmá ẹni ń gbààwẹ̀ kí ní ṣe jàmá ẹni ń yọ sàká kí ní ṣe jàmá ẹni ń ṣiṣẹ́ ájí kí ní ṣe jàmá gbogbo ẹ̀ pátá àdúrà gbogbo ẹ̀ àmọ́ kí la kọ́kọ́ rú àdúrà jàmá dùhá ó ìbàdà irọ́ kéjì nínú àdúrà ó wá ní dùá umasala kí la pé èyí òun làdúà afẹ́ sọ̀rọ̀ nǹkan wájú ọlọ́run èyí òun lábẹ́ jòkó pé ọlọ́run ọmọ lèmi ní wá mọ́ta ọmọ fún mi o èyí òun lábẹ́ jòkó ọlọ́run owó lèmi ní fún mi ẹjí ni jù bèèrè kan táwọn ìyàwó atọ́jú òkú lọ kan àwọn màmá wa àwọn èèyàn kọjá àwọn àfẹ́jẹ́ ní wọn àwọn ọmọ ìjìlẹ̀ bèèrè lọ màmá wa atọ́jú òkú lọ kan ó dà pẹ́ ti máa ń sábà fúlù program wáyà màmá wa ẹ̀yin náà ni ó inú méjèèjì dáwì apẹ̀kan ní dùháù ìbádà àti gbogbo ìjọsìn nígbàdùá dùháù mas'ala èyí tá a fẹ́ ti tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run èyí ta wá sọ ń dòkó ilé ní tàbẹ́ ṣàlàyé kí náà ń pè bẹ́ẹ̀ májẹ̀mú olóde kí ní ma ń jẹ́ kọ́lọ́wọ̀n gbọ́ kí ní ma ń jẹ́ kọ́lọ́wọ̀n mọ́ gbọ́ èwo nínú méjèèjì dùáwò ìbádà ni àbí dùáwò mọ́sálà ìyá wa bẹ́ẹ̀ ti kéjà ní ilẹ̀ tẹ́mù náà ni àwọn ọmọ ní dùn áwù ìbáadà ápì bá ti bò yí jíbi òwe lélé ní ẹni ó ti ní jíbi òwe tó ní kọ̀díṣọ̀ rẹ̀ ọlẹ́ni tí bá ti bí tí ò bá ti mọ̀ tí mọ́ fún ọ̀rọ̀ àmọ́ ẹ̀gbá dáadáa àdúrà tẹ́lẹ̀ awá sọ lé ní ni dùn áwù màsàlà àmọ́wù ní kẹgbà jíbi òwe ká tó lọ lé ní ẹgbà ọya dúwáwù ìbádà ó làdúwà ká sí lọ́run gbogbo ìjọsìn ìlàdúwà èyí òní bẹ́ẹ̀nà al-Qur'an níbi tọ́lọ̀wọ̀ Allah subhanahu wa ta'ala ìsì sọ fún wa ike wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada fala tad'u huna bi ma'ana fala

ó wa wà sa'alaka wà ìdá sa'alaka ìbáàdì anni fa inni qarib inú suratu al-Baqara wọ́n ní táwọn mi bá bèèrè ń pè ní lọ́wọ́ rẹ̀ fa inni qarib ujibu da'wata da'i idha da'an ti àmọ́ o fálíyàstà jí búlí ẹṣọ́ fáwọn ẹrú mi náà bébí ọlọ́run náà bá ti ń pè wọ́n a máa dáhùn wọ́n ni ó húnmì ní ó bí kán nígbàgbọ́ tán yẹ́yẹ́ sórí ọlọ́run láàláhùn yàṣẹ́rò jàmá jẹ́ pé pẹ̀lú àyà yìí ọlọ́run ti júwe fún wa pé bá a bá ti ní bùkátà kan tàbá pé ọlọ́run olúwa ní òdì òun ní àṣẹjìbẹ̀ lákùn aláàní ẹ máa pè ní ìjìbàtàílò nínú kéwú inú náhù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin aláàní òdì òun ní fíìlù mùdọ́rì wá tẹ̀lé ó wá ní àṣẹjìb lákùn mùdọ́rì òun mẹ́jìzù mùdọ́rì kò sí lámú bẹ́ kò sí lágbọ́n bẹ́ kò sí lámúlà amúríwájú àáwù bẹ́ kò sí láàáyà bẹ́ gbogbo tí ma ń fún mù dọ́ríwù ní jazmù kò sí mẹ́ máa yẹ́ jíjí mù fi ìlànà ìdán ààrí máa yẹ́ jíjí mù fi ìlẹ́yìn ní ààrí àwọn àbáwá ní ó wà mẹ́rin ìpé mú lárúbáwá tí fèèlò amúrí bá mùdọ́rì wà tẹ̀lé àṣìjájá súnmù ipé nù tí wá mọ́ ń sábà túmọ̀ níbi pé nǹkan ìyẹn ti di condition fún kejì pé mo ṣe wá pé òdì òun ní ẹ̀pẹ̀ mí yẹn pé àṣẹ̀dí tó gba sòkú yẹn túbọ̀ sí pé ẹgbàgbé ohun èyí tó bá ilé

ọlọ́run ní kíkẹ́ ẹ̀láwí yìí àyà mọ́ tẹ́lẹ̀ ọ̀hún èyí tí èyí tẹ́ bá lè pè fáláwúlẹ̀ àtìlá olè òsìlá àwọn ọkọ̀ tó rẹwà ọkọ̀ tó dá ìgbẹ̀fìlẹ̀ ọlọ́run ẹ̀dàkùn ẹni tí ò bá wá pé ọlọ́run mọ́ kí ni yóò lò dàrúmọ̀ lọ́wọ́ ṣé yóò ní ọlọ́run òfóun láìsẹ́ǹsì máa pè ní ni láàní máa níṣẹ́ lẹ́yìn tó sọ pé wùdè òun ní access

ẹ̀tún wá sọ̀kalẹ̀ wá sọ́dọ̀ àwọn tí wọ́n bá ń pè Ọ̀rúnmìlà tí wọ́n bá pè Ṣàngó lójú bá gúsàngó ó wá gún sọ́mọ̀ lọ ó wá pàdé Ọya ó wá níwọ̀ Ọya o ìbọn ló wá lọ Ọya ní gbọ́dọ̀ lébọ̀ Ọbàtálá ni Ọbàtálá ah, ní àà ìwọ̀ Ọya ọ̀nìdìkọ́ bọ́ wá ní káàkiri ẹ̀wù gbogbo àrúwà jẹ̀gbà kọmọ̀ wà ẹ̀dàkùn Ọbàtálá Ṣàngó pàdé Ọya ẹjọ́ wẹ́wẹ́ Ṣàngó pàdé Ọya bí alókànwá pẹ̀lú ìlú ọlọ́run ní bẹ́bá mẹ́gbẹ̀ òun ẹgbẹ́ allah wọ́n pọ̀ rúmìlà ẹgbẹ́ arrahman wọ́n pọ̀ bàtálá ah, ọlọ́run àgbákò dé ohun nígbà ọlọ́run fún aláwọn ọkọ̀ tó kílẹ̀ àbáyé tọ́lọ́ ń pọ̀ bàtálá kí mùsùlùmí tó pẹ̀rẹ̀ láàfà wá gbọ́ta kó wá mọ́ a lè mọ́ pọ̀ ọlọ́gbẹ́jà dára ọ̀hún bàbá fẹ́ ṣàdúrà nínú ta gbọ́dọ̀ dìnàmù ní pé ó jọ́sìn ní ohun a gbọ́dọ̀ pé nǹkan ní lẹ́yìn Allah ẹni báyìí lè tí ń pè nǹkan ní lẹ́yìn Allah fahuwa mushrikun kafir ìgbóluwa rẹ̀ wórogún kò sì nígbàgbọ́sọ́lọ̀ mọ́nu di káfìrí ọlọ́mọdé náà ni ó ti kèfèrí láyé wa àbí gbàgbó láti lọ́lọ́ láti mọ́ pé nǹkan ní àgbó láti ládùn tọ́lọ̀ ọba ládùn agbára rẹ̀ ó bá pẹ̀ta agbára ni ó ní agbára ká ní ti yìí ni ó ní iyì ká ní tọ́rẹ̀ ìta ni ó ní ọrẹ̀ ìta ká lórí lábẹ́ bèèrè orí ọlọ́wọ́ bá pọ̀ buhari àkọ́já tọ́mà lẹ́bí adámọ̀ ní jẹ́ tán orí ọlọ́run tọ́mà lẹ́bí adámọ̀ mélòó lẹ́bí jẹ́ lẹ́ orí ọlọ́run tó lọ sálálú àǹfààní ọlọ́run tó lọ rẹ́kẹ́rẹ́kẹ́ mélòó lábẹ́ jẹ́ lẹ́ ẹ̀dàkùnrin gbogbo dọ́lọ́wọ́ bá dálẹ̀ sínú ayé

yíò já sí gbogbo ẹni tí ó bá ṣe àdúrà tàbí kó pé jọmọ́ ìwà àdúrà lọ tó bàbá tí wá jẹ́ sí fọ́lọ̀ láàmọ̀ pè báyìí ẹ jẹ́ ká tún wá sáré lọ síbi pé àwọn májẹ̀mú wo gan ló di àdúrà májẹ̀mú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ń bẹ tó gbọ́ bí májẹ̀mú ṣe dé ìrún dábàá kí májẹ̀mú di àdúrà ẹlọ́kùn mẹ́rin bá kírun tí ò lálù àlá tó ní ìrùn jọmọ́ kò nírun tẹ́rí bẹ́ẹ̀ náà lílé yẹn bá ṣe àdúrà táwọn májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta yóò bá pé jọmọ́ olúwa rẹ̀ pé ọfẹ́ pé yá kì nìkan ó kọ̀ mí ò gbọdọ̀ tẹ̀lé yá rẹ̀ àbítání májẹ̀wọ́n àkọ́kọ́ ní ohun gbogbo ẹni tí ó bá ṣàdúrà lọ nìkan ni ọmọ pè kẹrí ọfọ̀ táàmù ń pè ohun ọfọ̀ ìgèrè tẹ́ ń pè èèyàn ń ni ló yẹ kó jẹ́ tó yẹ ká fi máa pé ìjọ ẹ̀bá ti ń mí bẹ́ẹ̀ èrì burúkú láti sọ fún wọn mùsùlùmí tó ń pè dòdò wọn mùsùlùmí tó ń pọ̀sọ̀ ẹ̀yin ìyá wa ọlọ́mọ́ta bá àtàlékú dáadáa fún yín ẹ̀yin ìyá wa ẹ má jẹ́ kán gbé àwọn gbóná nǹkan lé yín lọ́wọ́ mọ́ kán wá máa tàn yín pé àà ayé òṣè dúó lásán ni àà àràgbé nílé ayé ni àà kíní kan nílé ayé àà ẹ máa wọ́n àwọn àlùfáà kan bẹ ní ṣe ayé káwọn mọ́ parí pé ẹmọ́dá ọmọ ṣùgbùtù ṣobéṣobé olówó wọ́n fẹ́ bá tí ń jẹ́ má bá tí ń jẹ́ tán wọ́n fi yílẹ̀ ní o ẹmọ́dẹ̀ wọ́n bá tí ń jẹ́ o ẹ́kọ̀ sípò òjìdì wọ́n bá tí ń jẹ́ ẹwà àbí wọ́n pé àwọn tán pariwo páwọn tán ní ẹmọ́ ṣògbò àfọ́lọ́ nìkan ní ẹmọ́ ìbínú mọ́ tán fẹ́ bá tí ń jẹ́ kí àgbákò mọ́ bá àwọn náà kí àìsàn mọ́ di àwọn náà kí mọ́tò tí wọ́n náà mọ́ lásídẹ́ǹtì kí lè tí wọ́n náà mọ́ jóná sọ́mọ tí wọn náà máa kú táwọn náà máa gbọ́jà kalẹ̀ fáwọn fẹ́ tàkásì máa ń tà sáàmà dálé kí ó lẹ́ẹ̀kan máa rọmọ kéwú sáàmà dágbà látúlẹ̀ kan máa ríjọ ẹmọ́ ń dágbà látúlẹ̀ kan lè ríjọ ní ìtọ́ ọmọdé mọ́ náà dágbà látúlẹ̀ tí ò ríjọ àdánwò tí ẹ̀ náà nù ọ̀rọ̀ tí ẹ̀ náà dàbẹ́ iná tẹ́ gbé lẹ́tì kalẹ̀ tẹ́ẹ̀wá ta ní ó rà ó máa parọ́ pé mọ́ dáwọn àdúgbò náà lówó ṣògùn tó nǹkan mi lọ yọ àkùnjẹ ní ṣògùn tó nǹkan mi lọ gbogbo èmi ò pèlè fọwọ́ sọ́jà èmi ìṣògùn kátá àmọ́tàlágbá àríjà náà àìwá mọ ẹgbọ́ àfáàfún náà yóò ti mọ̀ búra fún nínú ìṣẹ́ni ọmọ akọ́lẹ̀ níbi tẹ̀yìn ìyá wa wọ́n máa sọ gẹ́gẹ́ mọ́ta olówó ti jẹ́ ìpẹ́tẹ́lẹ̀kùn ní owó lọ́kàn ń parọ́ fún yí ní owó lọ́kàn ń pa

ó wá sọ ní tí ó ní àwọn alùsùn àtàdé ẹmọ́sùnfẹ́ mọ́ta wọn lóhùn ó ní bàbá wọn ti ró wọn láti kékeré nígbà wọ́n rú wọn lágbára pẹ́pẹ́ wá rí pé agbára ti dára àwọn náwà láwọn ò máa ṣe ogun mọ́ ó lóhun sì rẹ̀ ìlú ọdí tó àṣìyà ara rẹ̀ ní kó ló fún wá tuntun ní òní ó lóhun sì rẹ̀ bàbá tòun èé ṣe àfáà tẹ́tọ̀ ti wá kojú bá yé dáadáa tóhun ti gbà nǹkan òun náà mọ́ tako pé káwọn èèyàn mọ́

sọ́lọ̀ náà lè ṣe kọ́ta mọ́ pàmí àbí kò lè ṣe ẹ̀dá fún kẹ́ tó dọ́dọ̀ wọ́n kí ní ó yẹ kó jẹ́ sí wọn ọlọ́run lè ṣe náà sáàrì bọ́lọ̀ ń bá wá lè ṣe àfá ìyí tẹ́ fi fún mi ní àìmọ́lẹ̀ ẹ̀ ṣe fún mi ní tíìfì pé ọlọ́run kó sì bà ń ṣe àbíjàmọ̀ sọ́rọ̀ wọ́n ṣe nǹkan mọ́ ni ṣe kò lágbára mọ́ ni

tó ní bó ṣe ń fi tó ní confidence yẹn ìwọ náà wà máa ké kúrù sí pẹ̀lú confidence bó ṣe bàwọn àwọn ilá ilá ìwọ̀n ayérúkọ yóò lẹ́ àbá tó bá rí ọtọ́ ọ̀hánà tó ké kúrù sí yìí wàláì yóò sàpadà àmọ́jọ̀ márùn àwọn àfóòjà àmọ̀ kó tóbi márùn wọ́n jẹ́ àmọ̀ kó lágbára márùn àgbákò ọ̀rọ̀ tá ń gbọ́ nípa ká bẹ̀ lọ́wọ́ nípa ká pé àdúrà oníkáwòyẹ́ mọ́ sọ ipé ẹgbẹ̀rún yà sí kò léwu jù overdose yẹn ẹgbẹ̀rún yà sí ti pọ̀ ju fún gíìrì gíìrì tó sí yàyí ìgbàmí ní pé yà sí ẹyọ kan yóò wo gbogbo àrùn ayé àwọn ń pa àwọn ògùn kan ní àwògbà àrùn gbogbo nìṣe ẹ̀dà gbogbo nìṣe Súratul Fatiha lásán kò sí dáadé bíwò tí làwọn wo wèrè láwọn wo ọba nígbàtí ìfẹ́rọ lọ bá àbá tẹ́jọ ẹgbà wá láàyè ẹgbà wá lálejò ànígbà lálejò nǹkan san ọ̀rọ̀ lọ́fà bá di pé ọ̀rọ̀ ti yíwọ́ gbogbo pé gbogbo ológun náà pé gbogbo gbogbo nígbà gbogbo wọn kò sí wọ́n bá àgbẹ̀ká rẹ́dì kan ló yìí rẹ̀ nígbà tí ó dé ló wọn tó bá àti ha tó bá àwọn òkùnrin ah, òjá fàátíhà tí fàátíhà kò sí wọ́n ti wá mọ́lẹ̀ àmọ́jẹ́ àbámọ́jẹ́ kí ló nígbà wò kí ló ní mọ́ fọ́wọ́ mọ́ lóògùn pé àwọn ọmọ ìwọ̀n tó gbé ọlọ́run sẹ́mì ìlú yẹ kọ́ ní kọ́mídẹ́ìsì jù bẹ́ẹ̀ kí ẹgbẹ́ ẹni bá lo òkídẹ́ nìfẹ́ tó lo ayẹta tó ń lo gbogbo tó máa ń lò ní ẹni lu ayẹta tí wọ́n bá yìnbọn ọkàn balẹ̀ pé mo ṣe kí ni o mo wà kan pé áwọ̀ pé mo dúró re ẹni tó ní oògùn gidi mọ́tàrí kan gidi tó bá rí lọ sí fi ó dè ẹmọ ògbàtàmọ́wẹ́rẹ́ àbìjà àti àgúsì ní àti àwọn dágbòrò ẹni pé jílágbòrò bá kàgbé mi lágbòrò dé alágbìjà oògùn tó pọ̀ pọ̀pọ̀ àbìjà kan mẹ́rin tó ní pé ìwọ ò lè pa jẹmọ́ bó ṣe yẹ kéèyàn àti yóò ní confidence lórí àdúrà nù kó tún wá jù báyẹn lọ níbi tó lọ́gùn bá ti sọ pé ìwọ̀n àbá wọ́n lè ní ọmọ ìyàgbẹ́ ọ ní lágbẹ́rẹ̀ àlùkù lárí wọ́n lọ́jẹ́ ìgbẹ́ kí gbé má padà ọdún pé yóò mọ̀ ìgbọ̀n àmọ́ ìta ń wí yìí mo lọ́gùn kan bá dé wáyé tó yá jẹ́gẹ́gẹ́ yá ní ọmọ ìyàgbẹ́ àbá kí àbá ò a bá lè gbé ẹwú dáa lórí pẹ̀lú àrí sẹ́yìnfú ẹlùmí nǹkan ìjà wá ní nǹkan ìjà nǹkan ìjà sọ́ọ̀dì dé sípò ak forty seven lẹ́nu dé sípò amọ̀ tàǹkì lẹ́nu dé sípò bọ́ǹbù lẹ́nu dé sípò ìjọba nuclear weapon táwọn Ukraine fi ń jà jẹ́ àdúrà sílẹ̀ gbẹ́tẹ́ ní fi bá ń bọ̀ tó bá gbẹ́ náà wà láì ló ti gbọ́ náà ti gbọ́ aláyọ̀ náà bá ń gbọ́ àdúrà olówó ò ní gbọ́ mọ́ kó tó dìgbà ìgbà tí ò ní gbọ́ òtí ìyá kì ń yá àsìkò yìí sì ń gbó so má jẹ̀mú aláwọ̀kọ́ tó di àdúrà nù kí tá bá ṣe àdúrà tálẹ́rí tá mọ̀ pé jọmọ́ Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ má jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó di ah ìyẹ̀kẹ́ ṣùgbọ́n lára obìnrin wọ́n ti ọlọ́pọ̀ sí sí rọrùn pé ọmọ yìí mú àdúrà sí ìlú má bẹ lọ́hùn fẹ́ṣẹ̀ eléyìí àdáàwà tó bí ìsìnì má sì bẹ lọ́hùn àdúà kọ̀tí àtòrọ́ṣìn àdúà pọ̀ fẹ́ já òtún ẹbí ìwà àtàwọn ẹbí rẹ ní ìjù kọ máa bẹ́ẹ̀ náà fi bọ̀dá mi yẹn kọ́nà tẹ̀kọ́

tí ò bá ti bẹ lọ́wọ́ fi pé ọ̀nà tí wọ́n gbà rí bẹ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ní jẹ́ ọlọ́run mọ̀gbá àwọ̀kọ̀ tí a ti rọ́hìn abúlọ́ bẹ lọ́wọ́ pẹ̀lú kó bẹ́ mọ já okùn ẹbí mẹ́ẹ̀lẹ́mìyẹ sáà jẹ́ ìdíkẹ́ sáwá ní pé tí ó sì tún mọ kánjú àti mọ rí tí èsì àdúrà kíl ọwá dájú pà lẹ́bí pé ya Rasulullah ilé òtíṣẹ́ ọlọ́wọ́ ọba mọ́lẹ́sẹ̀ ìjà kí ni ìtumọ̀ ìpẹ́yẹ nǹkan jù gan kọ́ọ̀lù àdábì sọ wípé yẹkùn oníkẹ́ni tí ń sàdúà kó sàdúà ṣùkẹ́ṣùkẹ́ kó wá jáde kó mọ wípé kọ́díbà out mo ti bẹ̀ náà wá kọ́díbà out mo tún bẹ̀ náà kódà mo tún bẹ̀ náà àmọ́ kan bẹ̀ náà ni láfàlám arọ yustajabu li ó ní mi ìfẹ́ nìkan dáhùn yóò di pé yóò wá kó súsú ńgbà náà tó bá ti wá kó súsú wáyájà òjò à yóò bá fàdúrà lẹ́kùn ní sí mọ́ ìkánjú àdúrà oníkọ́ bẹ́lọ̀ lé ní bẹ́lọ̀ lọ́la bẹ́lọ̀ lọ́tọ́lá kọ́ wá níjọ́ kẹrin gan àti àwọn àtàdúrà àdúrà náà ó jẹ́ ẹ̀ẹ́dẹ̀ gáwọn ó jẹ́ rí bẹ́ẹ̀ náà ni má kánjú ogun tó àmọ́ ń náà tí gbogbo ẹ̀ náà ni máa jẹ́ ọmọ lọ́dọ̀ bàbá kan mọ̀ ní ọmọ wa náà ni o sùúrù náà ni o díẹ̀díẹ̀ náà ni o iye tí ń tọ́ ní ń lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ wá ń ti àdúrà tọ́lọ́run wá tẹ́kọ̀ọ́ ti kìí náà kó ti mọ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ ń gbà ní àmọ́ rí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́wọ́ bá fẹ́kẹ́ rú rẹ̀ náà ó ṣe sùúrù pẹ̀lú rẹ̀ jama ó di mélòó báyìí ó di méjì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tó di àdúrà tọ́lọ́run fẹ́ gbà tí ó bẹ́ẹ̀ ni tí májẹ̀mú yóò bá pé sí àdúrà rẹ̀ a lè sọ pé pẹ̀lú tara rẹ̀ ni òun náà lè pé àìyẹ́dẹ̀ ọwà wọ́ha bí qalbin hadirun bí qalbin hadirun gbogbo ọ̀pọ̀lọpọ̀ tàdúrà tó ní ìtìlára ọ̀pọ̀lọpọ̀ wáyìí ó mìtì gan kí ni kan náà ó ní pé tó bá bẹ́ bẹ̀ lọ máa ṣàdúà pẹ̀lú ọkàn rẹ tí ó wà níbi àdúà ọkàn rẹ ó máa bẹ pẹ̀lú àdúà ọkàn rí ó máa bẹ̀tẹ̀ lọ́lọ́run tí a ń pè pé kó ọmọ ṣàdúrà ọmọ wo bí ọmọ wo bí ọmọ wo ẹlòmí ibi tó tún lóun ṣàdúrà ti wo tẹlifíṣẹ̀ so ẹnu níkà ń ṣe asẹ́gùfírù lọ́ha ọkàn kọ́

ọlọ́ọ̀dákun ọlọ́mọdé so ẹ láti gbogbo àdúrà dáa ṣe má jẹ̀mú ni ọkàn wa gbọ́dọ̀ wà níbi àdúrà a sì gbọ́dọ̀ lámọ̀dájú pé àdúrà náà ṣe kí ni àdúrà náà ṣe gbà jọmọ́ gbogbo ẹni tó wá lè ní májẹ̀mú mẹ́ta yìí tó bá pín sí àdúrà tó pé nǹkan ní àti Allah subhanahu wa ta'ala lẹ́yìn pé ó pé nǹkan mi àdúrà tí èyàn tó wá ń ṣe èyàn tó wá èyàn òbẹ́lọ́un tó jẹ́ ẹ̀ṣẹ̀ èyàn òbẹ́lọ́un láti jẹ okùn ẹbí ìkẹ́lẹ̀ kẹta ó wá ní kíbọ̀ tí ṣe náà wọ́n jẹ́ kó mọ̀ dáre lójú pọ́lọ̀ oṣù gíní yóò bá pẹ̀lú pé ọkàn rẹ̀ ń bẹ níbi àdúrà gbogbo sàdúrà sàdúrà wọ́n náà ń ta kọ́kọ́ kà yí ó yá ìjádùá tí wọ́n mọ̀ sí sádùá tó kàn lẹ́gbẹ̀ẹ́ àsìkò tó jẹ́ sádùá gẹ́ sásìkò tí máa ń jẹ́ sẹ́tù yìí ọ̀fẹ́ sádùá ọ̀bẹ́ di ọjà rẹ̀ náà lọ sí sádùá bọ́ tí ń délé lọ́rọ̀ ń délé lọ́rọ̀ sí lọ́rọ̀ sádùá ẹlòmí bá títí títí ó bá débi ẹ̀rọ bíi ibi ó ti ń kírun náà ló ti ń bẹ́ẹ̀ sí ibẹ̀ rajà lóhùn ibẹ̀ náà ló ti ń communicate pẹ̀lú kọ́sọ́mà ó sì ti ń kírun náà lọ èyí ló mọ́sà kúrò jẹ wọn. bákan náà tí má jẹ̀mú ìgbà tí ó pé bí wọ́n bá lọ ń ṣàdúrà tó ọ̀bá lu ẹ̀kọ́ yìí á ó ti fi kádùá rí lọ́gbà nínú àwọn ẹ̀kọ́ náà akọ́kọ́ mú ẹ̀ ní pé gbogbo ẹni bá fẹ́ ṣàdúrà àmọ́ ń yin lọ́hùn síwájú rẹ̀ àmọ́ ti kéde jọmọ́ àmọ́ ń yin lọ́hùn má kí àdúrà mọ́lẹ́gì ọlọ́run mi ti ẹ̀rù báwọn ẹ̀jẹ̀ fún alápòjú ọba ìdájọ́ àdámọ́ ọ̀fẹ́ tọrọ kan lọ́wọ́ rẹ̀ wọ́n mọ́ rí àbí mọ́ rí ọwájú ọ̀sìn díwájú mi náà àbá àkójúbí ẹfún lọ́ndẹ̀ náà lọ́wọ́ yín bẹ̀ àbá àkójúbí ẹmú lọ́ndẹ̀ náà wá lọ́wọ́ yín bẹ̀ ìwọ́sọ̀ yóò ẹni kan wá dé àbá àkójúbí sàlámàlẹ́kùn àyíṣà ẹkú rìn ẹpẹ̀lẹ̀ yóò rẹ́lá tánájà àlẹ́wà ẹkú gbìyànjú náà à ẹ̀wọ́ olóògbà sọ ilẹ̀ tó lóde o ẹkú iṣẹ́ gbogbo tẹ́ mọ́ sílẹ̀ lámọ́ rí gbogbo àbárí tẹ́ mọ́ sí mọ́ lámọ́ rí kódà ẹ̀wọ́ kódà owó tẹ́ fúra kí ń jẹta jẹ́ àìbá mọ́ lórí ẹlẹ́mẹ́mí lọ́wọ́ mo ni bóyá ẹgbẹ̀ fún mi ẹdàkùn tí bá lówó lọ́wọ́ nínú àwọn méjèèjì dání máa fún jọmọ́ ẹdàkùn sọ̀rọ̀ ẹni wọ́n gbẹ́ ìyẹn tó rúlu ẹ̀kọ́ àdínkòjì ẹ̀fún mi lápẹ́lẹ́ bẹ́ẹ̀ ní kí ni bẹ́ẹ̀ ní yìn mí orígbàmú lówó bẹ́ẹ̀lọ kí àbábá ẹwọ gbogbo ọjọ́ ẹmọ́ṣẹ́ ládùúgbò lárí o gbogbo ọjọ́ ẹmọ́ náà lárí o ṣùgbọ́n abẹ́ra wáyà kan àgbàbẹ́yà afúnlẹ̀ láǹfààní orí yàá yìí wọ́n lè láàrin mọ́sàlùmí ààlà àpòjú ẹ̀rọ wọ́n gàjù báyìí

a wà tọrọ ta fẹ́ tẹ́lifíà wá gbàgòkè yìí ibẹ̀ náà láti wá gbà sọ̀kalẹ̀ tàbá tún wá ṣe àdúrà tán a tún wá dúpẹ́ fọ́ náà a tún yin náà lọ́nà tí mo fẹ́ mo tọrọ yìí ìwọ náà lọ lè ṣe kò sẹ́ni tó lè ṣe àti wọn nìkan bọ́ bá sì ṣe kò sẹ́ni tí ó mú ọ bọ́ bá sì ṣe kò sẹ́ni tí ó bí ọ kò sálágbára kan àti wọn nìkan wọ́n tún wá fọ́tà láti wá nìlọ́bì wọ́n wà fi parí ẹ̀ àdúrà rẹ̀ ṣòṣèlú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣàdúrà ṣàdúrà ṣàmọ́ràn sí ẹlòmí ò kàn àjọ àmọ́lẹ̀ náà ọlọ́jọ́ nǹkan báyìí mọ́tò àti ẹ̀ kí ẹ náà pè ẹ ní ń pè yìí tí wọ́n lè lọ nìkan lè bá bàbá Tinubu bá nǹkan kan kọ́kọ́ kẹlẹ̀kùn kọ́ ti wọlé bẹ́ẹ̀ kọ́ ní kí wá ní wá Tinubu bá òní ọ̀fà yóò wá òkè yọ ọmọ nídìí wọn mílíọ̀n ní àá ó wá tó fi délẹ̀ náà ọkàn ní pé ọ̀kan nílẹ̀ àrẹ mọ́bẹ̀ náà ní ọ̀kan nílẹ̀ àrẹ náà ni sáńjú atẹ́gùn ló gbé ọ àdéyàn ní mọ́ ẹ dákun táwa ní bọ́lá mẹ́ Tinubu lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ọba jẹ́ ti ọlọ́wọ́ bá ọ̀kọ́kọ́ yìí ọ̀kọ́kọ́ sá ìwọ́n náà wọ́n gbọ́dá bẹ̀ẹ̀ tìrìkú kọ́wọ́ wọ́n náà ìkọ́kọ́ sí iná ẹ́ aṣíwájú bàbá aṣíwájú kìní kan ẹṣẹ́ kìní kan àti ẹgbá sáré àbí òfẹ́ fún ọtẹ́lẹ̀ gẹ̀ẹ́gbá pọ́tí ẹ̀ láṣíwájú lásán lórí ó dùn ní ọba tó rẹ̀ pàápọ̀ ní bàbá ẹ̀fọ́ kọbalẹ̀ 2023 kò tẹ́lẹ̀ kan àbẹ́ ìrẹ̀ká ọdún parí ẹ̀ yóò mọ̀ dá fún ọ ní èèyàn ọmọ ànábì adámọ̀ mẹ́ kọ wá yin ọlọ́run dé lẹ́rù pé níbi tó yin ọlọ́run tó lọ́gbọ́gbọ́ á ẹbí náà lẹ́rù ní yìnbá yìí

ọdẹ̀rẹ̀ ẹlẹ́kejì ọdẹ̀ ẹlẹ́kẹta oníká náwọ́ ní kó dókè tí ó dókè níjọ́ tàdúwà bá dójú ẹ̀ ẹlẹ́kẹrin oníkáwà náwọ́ káwà kó ẹ̀yìn ọwọ́ tó ṣe àfimọ́ tọrọ àfígbà nǹkan lọ́wọ́ náà ni tọrọ bá débi pé ẹwọ́ òjò ẹ̀ rójò mọ́ àdúrà àti dójú ẹ̀ àdúrà aláyò panilẹ́kun nírúlẹ̀ yorùbá ta bára wa ìta kọ́lọ́dọ̀ ànábì tiwa tó bá fi àtẹnawọ́ bá ìbẹ̀ náà tó yí ẹ̀yẹ wọn padà ànábì ti ń sokún sọ́lọ̀ ni ife ń bẹ ọlọ́run bá ni nílẹ̀ yorùbá tiwa àṣàfilà fi ṣe tọ́rọ̀ bá ti yíwọ́ táfà bá ti bẹ bá ti ẹ jẹ́ tọmọ tí ó ṣe yóò kàn tẹ́wọ́ báyìí yóò yí ọwọ́ ẹ̀yìn ọwọ́ yóò wá yí sọ́nà àbíjọ ọ̀nà bí á lè rẹ ló fẹ́ kó fẹ́ bá ti ẹ jẹ́ mọ́lé yóò kàn kọjú ẹ̀ sọ́nà bẹ̀rù yóò wá kí tàbátí bá ké méje yóò wá tá nínú táa mọ́ ń ké lórí ìrùn tàbátí àdáwà fà ẹ̀yìn

egun kan egun ni nígbàlọ́ ìdárúgbọ́ pé tàbá bí àdá àbí sáàbùnà bí ọlọ́ọ̀bá ní àwọn bàbá àti àdíyà rẹ̀ sọ́jọ́ wọn bí ọ̀yí wọ́n làbúnà bí ọlọ́yìn sọ wáyé pípẹ́ kọ́ra ọmọ àtàyẹ sára nínú alukuru à ẹgbẹ́ kí n tó bá ti rọ̀ yín lọ́rùn nínú inú kùrá ìlọ́wọ́ àbínú kùrá nìkan lọ́wọ́ ọlọ́gbọ́n tó àtàlẹ̀ ẹ̀kọ́ tó rà bákanáà tàbá tó wọ́n ń ṣe àdúrà ìjẹ méjì ò gbọ́dọ̀ máa bẹ ẹ̀mí wa ìyẹn ó máa bá ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan lọ má dáútù bá dúà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bó yóò gbà bí kò tí gbà bákanáà nínú àwọn ẹ̀kọ́ tàbí máa ń bá àti àdúrà ní pé a máa ń ṣe ìlhà kí lápẹ́jọ mọ́ ìlhà ẹwà dúró ah, mo ti ní mo ń bọ̀ ẹ mo ní dúró kẹfì jẹsẹ́ náà ní ẹlú ẹ padà wà ọkàn tún lọ báyìí ẹnu náà lọ dé ọkàn tún parí ní ah ẹlú ti adé náà ẹ̀yìn náà tún ní ìdí lọrin padà wà ah, ẹwà kìí ṣe sí sí ṣe é pé ẹni òun sọ fẹ́ nìyẹn nìyẹn pé mo ní bùkátà àti mo fẹ́ gbà lọ́wọ́ ní ọjà bẹ́ẹ̀ bí yóò bá fẹ́ tètè ṣe gan pẹ̀lú wàhálà tó kóra ẹ̀ sí tí ó ṣe àbí òní ṣe wọ́n lè láàyè ní mọ́tàlù àlà ọlọ́run bá jù wá wọ̀ ọba jù wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí nǹkan ẹyọ kan mo wá tàǹkàrà ẹ̀ mọ́tàǹkàrà máa tàǹkàrà ẹ̀ ọwọ́ àdúgbò tọ́lọ́ lọ́rùn àdíṣe ẹgbẹ́ nǹkan báyìí ọlọ́ títí títí tọ́lọ́ Allah subhanahu wa ta'ala tí ó fi ṣe nǹkan náà eléyìí tí a sọ fún wọn. bákan náà inú takú agbọ́dọ̀ mọ sọ́nù àdáàbò tó a wọn ló papọ̀ mọ́ àwọn tí wọ́n papọ̀ mọ́ tọ́jú sí wa pé kí ni asbabul istijaba kí làwọn nǹkan tí mo ń jẹ́ ká dùn àgbà àkọ́kọ́ ni àwọn níta kálẹ̀ síwájú yìí kéèyàn kọ́kọ́ lójú ti ṣe kí ni ti gbà wọn rúzi kan dọ̀á ni ẹni ọlọ́run bá gbà láàyè kó jù òkú kó bẹ lọ́run láàyè ọ̀ṣọ́rọ̀mọ̀ ìjàmbá ẹ́ àtijọ́wàdúrà àríṣẹ́lẹ̀wọ̀ tó àti ìjàràdúrà àìjòkó lọ́lọ́wọ̀ bá tọ́ ọba ilé ti jòkó kò ti tẹ́lígbà àmọ́ wàá sọ fọ́nà àti gbígbà yẹn ọ̀nà mélòó ló lè bá lọ ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmẹ́jọ̀ náà àwọn kankan bẹ ó mọ́ jẹ́ ká dúà òtítì gbà ó làwọn tá a kà fún wájú ìṣẹ́

àdúgbà ní mẹ́fà abụọ, mẹ́rin mẹ́rin àbọ̀ jẹ́mọ́ káwá gbé láti rí bẹ̀rẹ̀ ṣe rá kókó yẹ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala yóò wá sọ kalẹ̀ wá láti sọ́mọ̀ ayé yóò wá sọ láti lórí àlẹ́ ara ṣe rẹ̀ yóò wá wá sí sọ́mọ̀ ayé tẹ́yí bá wá yóò wá kó àwọn màláìkà dání tẹ́ pọ̀ rẹ̀ mọ̀ á sọ ẹni pé tí ó pè tàlẹni tí ó borí tàrọ àforíjì ìfì ìforíjì tàlẹni tí ń tọrẹ àánú kí n ṣàánú rẹ̀ alóhun ó máa polówó oríire báwọn ni lọ́wọ́ òru yẹn tẹ́wọ́n àwọn màdáríkà tí wọn àwọn ọmọ ọmọ parí pé ni ó dìde ṣèdánù fún wa máa tàn yóò mẹ́jú gbágbóhun yóò máa ní ah, àsìkòtẹ́yẹ wa máa ń gbágbóhun mẹ́wá ní pọ́lọ́wọ́ bá máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà yí àsìkò náà ló dáa ẹni ẹni bá fẹ́ jẹ oyin inú àpáta ni kò ní ṣe kí ni ẹni bá fẹ́ jẹ láǹfààní ìlọ́dọ̀ ọlọ́run wọn ni lọ́wọ́ ìdámẹ́ta òun tó bá tí wọ́n di bọ́n bá pè mí tán mọ́sálásí بين الأذان المؤذن بين أذان المؤذن وإقامة الوقيم láàrin pé wọ́n pè wọ́n àti wọ́n bẹ́ẹ̀ ṣe ìkọ́mọ̀ àkókò díẹ̀ òun fátírọ̀ òun àkókò gbàdúrà rẹ̀ wọ́n ṣe pèrò dágá tó ṣe kọ́mọ̀ ìṣẹ́lẹ̀ òjòkó mọ́sálásí mọ́ bẹ́ẹ̀ náà ẹ̀mọ̀ ní àjẹ́ tábà pèrò dágá yóò ṣe ìgbà náà ní mọ́ tájà yóò mọ́ sọ́kàn bẹ̀rẹ̀ kọ́mọ̀ òye ló sí àdúrà gbà náà nínú ìwà yẹn àkókò yẹn àkókò ìgbàdúrà yẹn bákan náà abáwá bẹnu àwẹ̀ tẹ́lẹ̀ gbogbo ìgbàgbà oríire méjì kan bẹ fún wa bí àdúrà gbogbo ojoojúmọ́ ọjọ́ ayé wa tá a bá ti ń ṣàdúrà gbogbo dáwìn tá ń gbàwẹ̀ gbogbo dáwìn àdífi mẹ́nu yà ìrí ògbàwọ́ lójoojúmọ́ yẹn ọlọ́run pé mi àti ní láìsẹ́ǹsì pé lójúmọ́ ọba ti ṣàdúrà ọ ní ẹ̀tọ́ ká gbàdúrà kan lẹ́nu rẹ̀ àdúrà ní bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbogbo aláwẹ̀ ló wá ẹ̀ǹtáìtù sí lójoojúmọ́ táàgbọ́ bá ti ń dáwẹ̀ tó bá tó wá di àsìkò ìtọ́ ọ̀tọ̀ láàárọ̀ yíwo anytime any day in ọjọ́ àkókò ààwẹ̀ tó bá di pé ìtọ́rù súnmọ́ bó ti súnmọ́ yìí àkókò gbàdúrà fún wọn náà ẹlòmíì wọn ni akẹ́jú ṣe sínú àyẹ̀kọ́ ẹni wọn tún kẹ́jú sínú náà ni wọn tún kọ́kọ́ rántí ṣàdúrà kan tó sínú ẹlòmí ò rántí àdúrà yìí eré imú fẹ́ ṣe kí ni ìfẹ́ sí ni àwọn àkókò yìí àwọn àkókò gbàdúrà ni bákan náà ẹ̀ńdàlámta àkókò tí òjò bá ń sọ̀kalẹ̀ àsìkò gbàdúrà ni ẹjá mọ tágọ́tì ẹ̀ kájú àwa kó lè bá àdìsí mọ ní ìjọba bákan náà àkókò kan ní ọjọ́ jùmọ́ àwọn àfáàfà mara wọn lẹ́nu wọ́n ní kí wọ́n mú tún bẹ̀rẹ̀ fún gbà wọ́n ní láàrin ìgbà tí wọ́n bá jókòó wọ́n ní lọ kéré tàbá ti sálámọ̀ tán wọ́n wí gbogbo ẹ̀ àmọ́ ààrẹ kò yẹ̀ ha wọ́n lọ́wọ́ gbẹ̀yìn lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àwọn púpọ̀ ní àwọn àgbà wọ́n nígbà náà ní àkókò gbàdúrà ẹjá mọ jókòó àdúrà nírọ̀lẹ́ ọjọ́ jùmọ́ bákan náà bàbá ń kírun lọ́wọ́ àwọn àyè gbàdúrà ń bẹ lórí ìrún wa subhanallah ọ̀gá àwọn ààyè yìí onídàásítà ń bẹ ní ìforíkanlẹ̀ àsìkò ìforíkanlẹ̀ yẹn anẹ́bí ní àkókò yẹn lọ máa nẹ́bí adáná súnmọ́ lóun pẹ́kípẹ́kí jù anẹ́bí ní bá ti wá wà níbẹ̀ yẹn ní àtọ́nà òtijọ́ wà nìyẹn nígbà tí wà tọ́nà òtijọ́ ní discussion anẹ́bí ní mo méjì ẹ̀ dẹ́kájú àpọ̀ ìwọ́sàn pé kò ló bọ́ tó méjì dọ́ọ̀dọ̀ ọdún pẹ́sẹ̀ mọ́ Buhari nìsù ìwọ́wá jẹ́ lọ́yà bíbà nígbà wa jẹ́ oníṣẹ́ kíníkan

máa rán tààrẹ ẹni ìmọ̀ tàbí ọlọ́run dákun ṣe báyìí fún yíwọ́ nígbàtọ̀ lọ́wọ́ ìdákun ṣe báyìí fún yíó ṣe báyìí fún yíó ṣe báyìí fún yíó ṣe báyìí fún yíó bákanáà lẹ́yìn orí ṣùgbù níbi tàṣáhùdù wa káàṣì àtáyá lọ́wọ́ bá bá parí àtáyá tán tàṣì tàṣáhù tàpàdà ṣẹlọ láìlá ìlọ́lọ́ tàṣì ìṣòlátù ìlọ ìníyà tàwáṣọ kò níbi kan mẹ́rẹ̀ rẹ̀ ní tó kù ní pé mọ́ tọrọ tó bá fẹ́ anábìlú tù wá lẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn àmì yìí àmójútó mọ́ gbogbo bá rọ̀ lọ́wọ́ àsìkò gbàdúrà ní àmójútó mọ́ ẹ wo nǹkan o adìẹ lásán tàbí ẹ̀bá kọ gbogbogbò ànábì ẹgbẹ́ náà kí láàdó àdẹ́rù ẹgbẹ́ ni Allahumma inni as'aluka rahmatak aw Allahumma inni as'aluka min fadlik ọlọ́ yàtọ̀ dámi lọ́la ṣe orí fún mi ṣàánú mi wọ́n bá kókó tàbí ẹ̀yẹ dùn ànábì lákòókò gbàdúrà rẹ̀ àwọn àkókò gbàdúrà bó ti wá pọ̀ lọ ti wá pọ̀ lọ ti wá pọ̀ lọ ìjà mú ojú ni pé àwọn kankan bá ti láwọn tí mọ́ jẹ́ kágbọ́ ògbà àtún láwọn tí mọ́ kó bá dùá ṣègbọ́ ọkàn mọ́ tàdúà ní àdúrà yóò ní gòkè jẹ́ bí irú àwọn nǹkan òun kọmọ lọ́dún pé nǹkan ní ìrẹ́lẹ̀ ọlọ́ ọlọ́run ọkọ̀ ya Allah ọwọ́ nǹkan ya jákèjáka ya ìlú ya dókítọ̀ ya ìlú ya kárkà kùsù ya ká ọwọ́ aládùá ní ìgbà pọ́nígbà kankan torúkọ kọ́lọ̀ ọba kọ́lọ̀ tó pọ̀ nǹkan ní ìrìnkiri ó lọ ń gbìn torú àwọn nǹkan yóò ní jẹ́ kádùá yóò títì gbà mọ́pọ̀ nǹkan ní ìmọ́lẹ́yìn Allah nínú tó tún wá lè kúrò jẹ́ ìṣọ́gbọ́ ọ̀rùn mẹ́jẹ̀ wọ́n sọ ọ̀rùn kí ní kàlẹ̀ tó lágbọ́ àwọn ọmọ sọ sí ní ìdáàkiri rẹ̀ bàbá lọ sí india nìsù tí ó ṣe nàìjíríà ìjọba yorùbá ọwá lọ́dọ̀ ẹ̀kọ́ ní mo gbé ìṣòro láì làzámi kẹ́dé bẹ́ẹ̀ báyìí lè ti fa àdúrà ìlú mọ̀ta ọwá tó jẹ́ ṣùgbà lọ́rọ́ ẹ̀ta àmọ̀ fa àyàn gbọ́rùn kàt mẹ́tàlá yá Ṣàngó oyá Ṣàngó yá Ṣàngó oyá Ṣàngó oyá Ṣàngó oyá Ṣàngó Ọbàtálá ayá Ṣàngó Ọbàtálá ayá Ṣàngó àwọn ará india táwọn bá gbọ́ kí ni wọ́n rí kìí ní sáàdì náà yóò mọ̀ dàbí yá dókítọ̀ yá ìlú lójú wọn yóò mọ̀ dàbí yá kárìkà yá ìlú lójú wọn àmọ́ ìwọ sọ yá Ṣàngó lójú ọmọ yóò bá kí láti ọ àbáṣàngó yàwó ìgbè àbáṣàngó láti ọ bàbá yóò mọ́ sálábì àlè ọgbọ́n ta ni wọ́n ti mọ̀ pé Ṣàngó nínú ẹ̀kọ́ àdúrà ni bákan náà bàbá yóò kọ́ lọ́ọ̀ ní ká mọ̀ pé àwọn àlùfáà nínú Islam kan àbúlà mọ̀ Sheikh Islam Ibn Taymiyyah al-Hafiz رحمه الله رحمة واسعة والعلامة شيخ الإسلام ابن القيم الجزعي رحمه الله وغيرهما من أهل العلم والطاكين في بابا لا ما ما قيع الاسم المفرد ما كان ما قوق الله ده سنجولا وورد وقوق الله yíò pọ̀ lára wa nítorí wá gbé tẹ́sùbá rẹ̀ ọwá lọ rí يا ya azizu يا jabaru àbí ya wahabu ọwá fa kí ọ̀rọ̀ قال يا وهاب يا وهاب يا وهاب يا وهاب يا وهاب يا وهاب يا وهاب تقول لي تسير شو تقول عنك الجنة ما ما ما تقول فيه إذا ما تقول تقول إذا ما تقول تقول إذا ما تقول تقول إذا ما تقول تقول إذا ما تقول تقول إذا كان الناس يبغى يبغى يمشي يبغى يمشي يشوف هذا من أقوى وأنا تخيل تخيل كلمات ọmọ rẹ̀ tọ́bí kó wá jílà ọmọ ìgbówó jẹ́ ní kó wá jílà rọ̀ ní àti mọ́ ń pí ọ ní àgbọ́ àmà àgbọ́lọ́rọ̀ ti mọ́ sí mọ́ ń pí ọ

ó ti dálógún tó kù ní kó sọ tí walillahil masalul a'la àpòjú ọlọ́wọ́ bá dájú báyìí lọ sọ́rí bọ́ ti pariwo ya Allah ó ti ní ẹ̀yìn ẹ̀yìn mi kí lọ fẹ́ bọ́ ti pariwo ya Wahhab ó ti ní ẹ̀yìn ó wá yá wà á ìgbọ́ ọdún tọ́díkọ́ ọdún pè débi sí ọ̀ọ̀ síríọ̀sì jẹ́ tó tọ́ ọba síríọ̀sì ọ̀pẹ̀rán nìkan sí ọba nìkan sí ni mo ti gbọ́ ọdún ọ̀tọ̀ tí tó kí náà tàbí àdúrà tó ṣe tó ọmọ sọ tó fẹ́ kí ní olówó kọ́mọ̀n àwọn àmúhùn àwọn fún ìlàdùá wọ́n àdúwà ẹwọ́ rọ́bàná ظلمنا وإن لم تغفر لنا وترحمنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا ذات وقلاني ربنا أولوا وقفوا فدوات ليه tí wọ́n ní wọ́n pọ́n pọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọ́ wá pariwo pé wọn ẹgbẹ́ ọmọ fún láàrùn àwọn pọ̀ gan ó pọ̀ dà sí rẹ̀ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban ẹgbẹ́ ni bí i ti máa ń tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti pé rọ́bà náà kí ni ó tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ àdúrà ni

ìwọ́n ń tọrọ ọjà rẹ̀ máa ta ọwọ́ àrùn rẹ̀ ni òdì máa ta mọ́tò pọ́nrọ́ wọn gbàdúrà ó gbà ọ̀nà mẹ́ta ọlọ́wọ́ bá wọn gbàdúrà sí ọ̀nà mẹ́rin ọ̀nà àkọ́kọ́ ọ̀lùtàdúrà ń tọ́ tọrọ gẹ́gẹ́ ọlọ́wọ́ ó sì ṣe nǹkan gẹ́gẹ́ ó sì fọ́ nígbà bèrè gẹ́gẹ́ ló ìgbàdúrà kejì ní pé ìwádọ̀ bẹ́lọ̀ fún kankan ìjọ bẹ́lọ̀ fún ìyọ́wọ́ pé ah orin tó bẹ́lọ̀ fún ìjọ bẹ̀ ní fún yìí bá a bá ṣorí yìí fún ọ̀hún kan ló kàn lọ́rọ̀ rẹ̀ àgbápò kan ní bọ̀ wájú rẹ̀ èyí táàbì fún ọlú rẹ̀ ìjà bọ́ rẹ̀ àgbákò kú tí ó pé ká ní ìwọ̀n gan ọlọ́run bá sí ọ̀hán ni ìwọ̀n góòlù lágbàkò ní kó rí mọ́ mọ́gbàgbà àtọ́bẹ̀ náà níṣe ìwọ̀n bẹ́lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ò mo fẹ́ gun bẹ́ńsà mo fẹ́ gun lọ́dún nìkan bá gbà àti ẹnu ọlọ́wà òpé á ah! bàbá fún ilé mẹ́sà pẹ̀lú nǹkan àwò yìí láìpẹ́ yóò lásìdẹ́ǹtì yóò sì kan lẹ́sẹ̀ méjèèjì ọwọ́ rẹ̀ ọ̀tún lóò sì gbọ́ ó wá lè lọ́dún mẹ́rin kó tó dìde padà àwa lè fún mẹ́sà ń lọ́rùn abẹ́ ìdáàbò wa fún ní mẹ́sà tí ò ní rẹ́sẹ̀ wá yóò ní lápá wá yóò wá jókòó ọdún mẹ́rin mẹ́sà mo ti gbọ́ mọ́tò yóò ti jáde lẹ́yìn ìgbà náà àà ní àmàgbápò tó bẹ́ fi ọ́ yìí ààbò kà fún ẹ̀dá kò tọ́lọ̀ bá bẹ́ ìlọ́wọ́ ìmẹ́ àti orin náà kí làá ní kò sí ẹ̀rọ ní ìbọ̀lì ọlọ́run àti ẹgbẹ́ ìjà nìkan lọ wà ní fún mi ìwọ̀n ilé tó ti kọ́ fún mi kẹ́kẹ́ gbà yóò náà kágbákò yóò sáà ti mọ́ jẹ ní kálọ́lọ́wọ́ bá bá ń sí gàgá ní bá ń ṣe hàn wá ni in tó ń pláàni fún wa yẹ in tó ń wọ́ọ̀sì jù ẹran làwọn ọmọ rẹ̀ mú àmúgbà tí ò yí wa táà lẹ́kọ̀ọ́ táà mọ́ tọ́lọ́wọ́ bá wá mọ̀ ṣùgbọ́n ọjọ́ ọ̀nà mélòó náà ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ta ẹgbẹ́ àmọ́ wá sàdúrà nígbà míì ọlọ́wọ́ wá wò pé ah ní tí wọ̀nyí tọrọ yìí owó èyí afẹ́ràn rẹ púpọ̀ bá a bá ṣòro èyí fún ọlá yé owó tó kù tọ́ lò kò jogún ọdún wọn ọ ní gbádùn orí tàbí ṣe fún ọ yìí tàbí ṣòro èyí fún ọjà bọ́ tọ́jú ẹ̀ àlejò nígbà ni ọ ti wá lò ó àwọn àdúrà kan bẹ ní àti ń tọrọ àwọn nǹkan kan ọlọ́run òfin nǹkan lè ṣòṣe lé wa lọ́wọ́ àmọ́ ó ti lọ rẹ̀ bá wa tọ́jú ẹ̀dí ká lè wọnú àlìjẹ́nà inú àlìjẹ́nà táti wá lùgbádùn gbére àtayétà ní pẹ́ńbẹ̀ èwo ló yẹ ká múnu méjèèjì أدعو من مله وكرمه وأجره وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته. ọjọ́ ti lọ kọ́ ṣe ọ̀tọ̀ ọya ọya ọya ọya àwọn ẹgbẹ̀rẹ̀ bí ṣe lọ kájá ogun bèèrè papọ̀ lẹ́ẹ̀kan náà sáwọn wáyé kọmọ sọ́lá àmọ́ lórí ṣojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìmáà tí wọ́n máa ń fà bára tàbí àfikún àdúrà tán ni àwọn ṣe lórí ṣùgbù ẹ̀dà fún gbà wọn ìmọ̀ọ̀mù wa ọlọ́mọ́sàbà fún wọn sí ààrẹ máa kánjú lórí ṣùgbù àwọn tí ìfọ́nù ẹ̀dà àfọ́nù rẹ̀ ààrẹ máa kánjú lórí ṣùgbù gbogbo àwọn tó bá jẹ́ ìmọ̀ táwọn èèyàn lè láǹfààní àti máa ṣe àdúrà ọlọ́mọ́sàbà fún wọn sí àdúrà ẹ̀ Mọ̀lá àríkún wa ti wọ́n wọ́n pàtẹ́. Inú àjọ àti ṣe àlàyé ti àárọ̀ fún. Ilé ẹ̀rọ bá ní obìnrin nílé tí wọ́n jẹ́ ní ọgbọ̀dì páàkì. Ẹ lè nípa máa ṣe àjọ àti ìṣe àbá fún. Bẹ́ẹ̀ ló ṣe àjọ àti ọmọbìnrin láti gbàrà sí ọ̀rọ̀ yìí. Ìgbàgbọ́ tí wọ́n wá ń gbé sáà ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìdáwọn gbogbo tó wá ti di kìrìsìtẹ́nì tí mi ò wọ́n lè ṣe fún mi. ó ti di ó ti di ó ti kúrò ní muslim. àdúrà táwọn ti fún mi kọ́nà kó bá a sọ di ìṣòro àdúrà táwọn ti fún mi lẹ́yìn ọlọ́run gbà bẹ́ẹ̀ nìkan ọlọ́run. طيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته